barakallahu fikum ọ̀rọ̀ nípa tí ọmọ bá kú bóyá ọmọ tí a bí ní oṣù méje mẹ́jọ àbí mẹ́sàn-án àbí ọmọ tí a ṣẹ̀ bí nígbà tí a bí tó kú gbogbo ọmọ tí wọ́n bá ti fi ẹ̀mí sí lára náà la ní ẹ̀tọ́ láti kírun sí lára tí wọ́n bá bí ọmọ bóyá oyún ó bàjẹ́ lára obìnrin wọ́n wá gbé jáde ó wá jẹ́ bí oṣù kan oṣù méjì oṣù mẹ́ta a ní kírun sí i lára torí wípé wọn ò tí ì fẹ́ mi sí i lára gẹ́gẹ́ bí ànábì muhammad sallallahu alaihi wasallam ṣe sọ wípé inna ahadakum yujmaru khalquhu fi batni ummihi arba'ina layla pé ẹnì kọ̀ọ̀kan nu a máa wà nínú ikùn rẹ̀ fún ogójì ọjọ́ àkọ́kọ́ a máa jẹ́ bí ẹ̀jẹ̀ ẹ̀kejì bá ṣe ẹran ẹ̀kẹta wọ́n á fi egungun àti wọ́n fi ẹran sí lára thumma yunfakhu fihi ruh wọ́n á sì fẹ́ mi sí i lára yóò mọ̀rù bí arba'i kalimat wọ́n á sì pàṣẹ nǹkan mẹ́rin lé lórí tó ti yé irú ọmọ yìí yunfakhu fihi ruh wọ́n fẹ́ mi sí i lára so gbogbo ọmọ tí ó bá ti pé oṣù mẹ́rin oyún yẹn wá bàjẹ́ tó ti yé irú ọmọ bẹ́ẹ̀ tí wọ́n bá bí ní ọmọ tó ti yé a lè kírun sí i lára tó ti yé torí pé wọ́n ti fẹ́ẹ̀ lè sí lára so gbogbo orú ọmọ yẹn ó ti di ọmọ tó ti yé ó ti di ènìyàn nígbà tí wọ́n bá ti fẹ́ẹ̀ lè sí i lára wọ́n wá bí ọmọ yẹn ní premature ìgbà tá a sì mọ̀ pé ọmọ tẹ̀mí ti wà lára ẹ̀ ni a ní ẹ̀tọ́ láti kírun sí irú ọmọ bẹ́ẹ̀ lára so irú ọmọ oṣù méje mẹ́jọ mẹ́sàn-án ti ọ̀sọ̀ yìí a lè kírun sí ní ara torí pé wọ́n ti fẹ́ẹ̀ lè sí i lára ọmọ tá a ti ń sọ yìí kó jẹ́ ọmọ mùsùlùmí tó mùsùlùmí ló lóyún tó wá bí ọmọ ìlókù tó ti yé ọmọ yẹn náà ìdájọ́ òbí náà máa gbà torí pé bóbi ṣe jẹ́ mùsùlùmí ọmọ náà máa jẹ́ mùsùlùmí kọ́lọ́hún fi wá ṣe kò ń jẹ́ dáadáa.